ìtumọ̀ alẹ́dí min ajlihi èyí tó yẹ pé nítorí àwọn ọ̀rọ̀ yìí nítorí àwọn àlàyé ọ̀rọ̀ yìí alzama talib akhadha al-ilmi min afwa'il ulama ló fi ń tí ìdí tó fi jọ́ra yẹn fún ọmọ akẹ́kọ̀ọ́ kọjá wípé téèyàn bá fẹ́ máa ké tira kéèyàn máa gbà á láti ẹnu àwọn onímọ̀ famidalika qawlu ibn al-Battal rahimahullah nínú àwọn ọ̀rọ̀ yìí ọ̀kan nínú ẹ̀ ni ọ̀rọ̀ tí ibn Batlan rahimahullah wọ́n ní nínú ìdí tó fi yẹ kí èèyàn ó kúnlẹ̀ máa gba kéwú kí èèyàn má máa dáka fúnra èèyàn kí èèyàn sì má gbára lé ní tí bá dáka fúnra ẹ̀ nìkan wọ́n ní yujadu fil kitab ashiyaun tasuddu anil ilm gbígbà míì èèyàn máa ń bá pàdé nínú tíra àwọn nǹkan kan tí yóò jẹ́ kí ìmọ̀gàn kó súnyàn nígbà míì téèyàn bá ń kà tí ó kọ́ déèyàn níbi wíwá ìmọ̀ wáyà ma'adumatun inda mu'allim inda ṣùgbọ́n eléyìí tó ṣẹlẹ̀ sọmọ akẹ́kọ̀ọ́ yìí tó bá jẹ́ pé lọ́dọ̀ àáfàá ni ma'aduma kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wáyà ma'adumatun inda mu'allim أي أشياء التي تصد عن العلم معدومة عند المعلم so kò lè ṣẹlẹ̀ sí ẹni tó jẹ́ àfa ṣùgbọ́n ọmọ akẹ́kọ̀ọ́ kò ní yé wàhíyà àwọn nǹkan wọ̀nyí tó ṣe pé ọmọ akẹ́kọ̀ọ́ ló lè affect tí ń ṣẹ̀ṣẹ̀ ń kẹ́kọ̀ọ́ kò lè affect ẹni tó jẹ́ àfa àti bankatira òun náà ni atashif al-arid min ishtibahi ma adami al ìdánkù ní tasrif òun náà ni kó jẹ́ wípé kí àwọn kan bíi kí wọ́n máa ìdọ́ yẹ pé táà ni kọ́ mọ́ wàá rántí fi ọmọ méjì sí kó jẹ́ pé ọmọ kan ni wọ́n fi sí sójú wa báyìí ó lè ṣẹlẹ̀ báyìí halko kọlọ̀ jẹ́ halifo kọ́lọ̀ jẹ́ kí mistake ni so àwọn yẹn tasrif àbáwọn nǹkan mi tí ó súnmọ́ yẹn aláwọn àrùn tó lè tó máa ń wáyé mínísítì báyìí lùrúf máa ádámì lọ́wọ́s àwọn aráàfin tí ó dojúrú mọ́ yàn lọ́wọ́ nígbà tó ṣe wípé wọn ò pé fún yàn èèyàn lèèyàn ń dá àkàkùrẹ̀ yàn wọn ò pé fún yàn sotiye habatu sauda alhabatu asauda ìgbà tí wọ́n wá fẹ́ kà wọn wà lọ wọ wọn fi wọn wà kọ alahayatu asawuda so ìṣẹ̀dọ̀ ọmọ kan wọ́n sì kan ọmọ méjì sí alhabatu sawuda black seed èso dúdú ní alhabatu sawuda ṣùgbọ́n tó bá lọ pè ní alahayatu asawuda ó ti di black snake ejò dúdú ṣùgbọ́n gbà tí wọn ò ti pè fún ọ tí kúrò náà ló ń dá kà fún rẹ tẹ́ pé àfáà ni yóò ní ah mistake ti ṣẹlẹ̀ ń bí i kò lè jẹ́ alhayatu alhabatu sauda ní ó jẹ́ sọ̀wọ́dẹ́ pé wọ́n ló ń kà á fúnra ara rẹ̀ ó máa fọ́ gbá yà kó wà láì mú kanú tíà whereas n tó kà yẹn mistake yẹn náà ń pè ní atashif al'arid eléyìí tí máa ń wáyé ẹ́n ministry báyìí al ma adam al-lafz táwọn aráàfin kan tí wọ́n dojúrú mọ́ra wọn tí nùnú ọlọ́ọ̀ wọ́n fi kọ́ tá wọ́n fi tá àkọ́ nùnú látara ma adami laus nígbà tí wọn ò pè fún ọ ẹ Sufyan ibnu Uyayna nígbà tí abibu ó pè Sufyan ibnu Uyayna sáyìnà lọ́wọ́ abẹ àbí Uyayna Sufyan nígbà tí wọn ò pè fún ẹ ibnu Hijiri al-Asqalani ibnu Hajar ni kì í ṣe Hijiri. so gbogbo àwọn nǹkan yẹn tí máa ń sẹ́yìn tó máa ń fà nìyẹn so ti yé nígbà tí yóò gba kíní yẹn tẹ́ pé lọ ń dà á kàkùn rẹ̀ ni wọ́n ó pè fún ọ lẹ́nu báyìí so ti yé orúkọ arákùnrin kan ń bẹ téèyàn bá ń ka asálàfí lẹ́yìn yóò pè ṣùgbọ́n asílífí òun ni asílífí kì í ṣe asálàfí òun ni ṣùgbọ́n àwọn tó ti ka kíní ẹ̀ tán ti bá pàdé tán ti àwọn ní téèyàn bá ń kà lọ́dọ̀ wọn wọn kọ̀ rẹ̀ tiẹ̀ pẹ̀tọ̀ tó bá ti bá kíní ẹ̀ pàdé o àṣẹlẹ̀fẹ́yò nìkejì àṣàlàfẹ́yò so àwọn àǹfààní yẹn máa ń wà níbi kéèyàn ó gbàtíra lọ́dọ̀ ẹni tí ó bá jẹ́ olùmọ̀ wàlgọ́lẹ́tù bìrà ọ̀gọ́ nílùbẹ́sọ̀ bákan náà àwọn àṣìṣe tí èèyàn máa ń ṣe rawghan albasar rawghan òun náà ni ìtànjẹ ojú ojú èèyàn lè tàyàn jẹ ń gbà mí kó o gbé ọ̀tọ̀ ní tí wọ́n kọ́ bẹ́ẹ̀ ọ̀tọ̀ ní tó jù ká ìyẹn náà lọ́dẹ̀ máa sọ káàkiri ṣùgbọ́n tójú tí ẹbí ìtànjẹ bá bá ìtànjẹ ò lè bójú àfa ń ṣàlàyé fún. wa qillatul khibrat bil àti àìmọ̀mọ̀ i'rab dáadáa sọ ti àìmọ̀mọ̀ i'rab dáadáa ìgbà tí wọ́n ń kà á lọ ní tí wọ́n kọ́ ni pé dọ́raba zaidan amuru wọ́n ní amuru wọ́n ní zaidun amuru wọ́n ti gbàgbé wípé wọ́n ti bílíì pé tó bá sì tẹ̀lé fíìlì ní òmà jẹ́ fáìlì wọ́n wá gbìmọ̀ fóònù bí wọ́n kọ̀ dáàmà rẹ̀ síwájú fáìlì so ní tó ti gbé lọ́pọlọ yẹn náà ní òsìkí ni ò ní òtù ṣùgbọ́n ẹni tó jẹ́ àfa yóò máa ẹ̀rọ ọ̀bùn kan yóò ní kì í ṣe bẹ́ẹ̀ bí mo ṣe yẹ kórè òní yìí ala sabilil mithal hadith kan bẹ anabi sallallahu alayhi wa sallam nígbàtí ìyàwó aisha radiyallahu anha nígbàtí anabi sallallahu alayhi wa sallam tánàbí fààyè lẹ fatima ọmọ anabi sallallahu alayhi wa sallam ọkọ rẹ̀ ali radiyallahu anhu ọwọ àràn lọba àfàwà abubakar siddiq gẹ́gẹ́ bí alkhalifatul awwal pìtọ̀ ìgbà tí bàbá òun fi ilé ayé lẹ̀ èyàn ó sàlógún òun Fatima sì nìkan lọ́mọdé anábì sílẹ̀ sáyé kí ni ìpín tòun nínú tí bàbá òun fi sílẹ̀ sallallahu alaihi wasallam àfọwọ́ Abubakar radiyallahu anhu onírẹ̀ Fatima oníkòsó ń gàgà fún ọ kódà kánábì fi gbègbènìkì dúkìá lẹ̀ ó lè jogún kankan kì í ṣe pé àfẹ́ràn rẹ ò kí ó pa abẹ́fin ní ọ́là o nítorí pé anábì sallallahu alaihi wasallam anabi sọ wípé nahnu ma'asharul anbiya la nuwaraf ma taraknahu sadaqa anabi ní ẹwà díìsì ńlá fáwọn bá kiri mú lọ́wọ́ ṣé ẹ mọ̀ pé gbà mí bẹ yẹn lẹ́gbẹ̀ẹ́ ah ṣé wọn ní sọmi lẹ́nu báyìí kí mo fẹ́ jogún bàbẹ́ ṣùgbọ́n àwọn sàbẹ̀ nọ́ọ̀sù wọn èyí bẹ̀rù ẹnì kankan lérí ẹ̀ ní táwọn èèyàn bá sọ kan lọ sọ kì í ṣe pé Abubakar jẹ property anabi ṣùgbọ́n ọ̀rọ̀ tánabi ti sọ yẹn بنحن معشر الأنبياء نحن معشر الأنبياء على دان سنن نبقى يرب سيما قيل يورك نحن مبتدان يعني كنتو باتل ما شاروف خد خبر سوما قول منصوب على الاختصاص نحن أخص معشر الأنبياء fíìlù wà fáìlì wọn ti pa mábì máa àkóso nahnu màáṣárọ ni ó jẹ má lọ pè ní kábàrò mùtàdà nahnu màáṣárọ làǹbìyà pé àwa ànábì Ọlọ́run làánú rọfò wọn èyí jogún wa o máa tọrọ kìnnà gbogbo ń bá fi ilẹ̀ pátá sọdakọtun ẹ sọdakọtun nahnu mubtada kábàrù rẹ̀ ní kéde o sọ̀dàkọ̀ tó wọ́n tí kábàrù ti lọ wá sọ̀dàkọ̀ ṣùgbọ́n àwọn ṣíà akhzahumullah ní táwọn sọ ti wọn ni pé láà kò lè rí bẹ́ẹ̀ nahnu ma'ashara al-anbiya la nurathu ma taraknahu sadaqatan ipe sọdakọ ń hal ni àbíkọ wa ni kò tamyiz pé la nurathu wọn ma taraknahu sadaqatan ní tá a bá fi ilẹ̀ tá a bá sọ pé a sọ́dá kọ̀ wọn èyí jogún èèyàn ṣùgbọ́n tá a bá ti fi sọ́dá kọ̀ wọn lè jogún ẹ̀ ẹ̀wò ìrọ́bù wọ́n sì rí tú tán bá ti sọ sọ́dá kọ̀ yẹn tán bá mu wá ní mahalo hal àbí tẹ̀míyìs ntú wọn tán tún yẹn náà bí ó ṣe rí nu mi ò rò wó ti yẹ báyìí nahnu ma'asharal anbiya la nurathu ma yẹn la nurathu ma tarakna sadaqata àwọn fi ma yẹn ṣe mọ̀ọ́sọ́lù lànúhùrọ́sù mọ́ tàrọ̀kìnà sọ̀dàkọ́tà ní tá a bá ti sọ pé sádọ́kà la fẹ́ fi ṣe o lànúhùrọ́sù wọn ìjogún wa lérí ẹ̀ pé ìtànàbí sọ ní abákiri ló gbọ́ yé ṣùgbọ́n tó wà ń gbé ọ̀rọ̀ òun náà ni pé lànúhùrọ́sù mọ́ tàrọ̀kìnà gbogbo tá a fi ilẹ̀ o kábàrù rẹ̀ ni pé sọ̀dàkọ̀ ni gbogbo ẹ̀ ẹ̀ wúṣẹ̀ yọ̀rọ̀ bù so wàá kàdà. So, ìdí ni tó fi jẹ́ pé wàkílà tó lè kébùrà tó bìlẹ̀ ẹ̀rọ sọmọ kí tí wọ́n bá lọ pẹ̀lú tó lọ fi ṣe tẹ̀míìsì àbí hàlù bẹ̀ wọn in tó mọ túfáyé yóò yàtọ̀ ìdí yẹn táwọn afá mi máa ń sọ pé ah, afá ń bolo ti kàn yà ó ń bẹnu tíra bàbà ah, kò sí ń bẹ mo ka ọ̀ wá tuntun ká gbọ́ ń gbọ́ bá wá tún gbà ah, afá kì í ṣètumọ̀ ẹ̀ sọ ìyẹn wọ́pọ̀ láwùjọ wa lẹ́nu tẹ́lẹ̀ mi bá ń ka tíra mi ẹ̀ mọ̀ rò kó dáa túmọ̀ èyí kọ́ ni ọ̀rọ̀ yìí so qillatul khibratu bil i'rab ay qillatul ilm bil i'rab kí mọ̀ èyàn ó kéré nípa i'rab aw fasadil mawjud minhu àbí kó ṣe wípé àwọn ìbàjẹ́ kan bẹ àwọn nǹkan kan tó kù díẹ̀ káàtó èèyàn lè bá pàdé nínú tírà lọ́nà wo bẹ́ẹ̀ gbà tí wọ́n ń tẹ̀ baya typographic errors ó lè ṣẹlẹ̀ ńbẹ̀ ìwọ ò ní mọ̀ ṣùgbọ́n àwọn àfa àwọn ti mọ̀ wọ́n ti ní nuskha èyí tó jẹ́ àsìlíyà gan lọ́wọ́ wọn ni ah, mistake lọ́wọ́ ayé ń bí o wọ́n mọ̀ wà islahul kitab bákan náà kéyìn ó lè mọ́ tún tíra ṣe pé intanṣọ́n bí xatọ́ lọ́wọ́ àbẹ̀ eléyìí mistake ni kò lè sí fún ọmọ tó àbákan akẹ́kọ̀ọ́ tí kà ń dáká fúnra rẹ̀ wà kitabatu mala ẹ́ yuqra'u àwọn nǹkan míì ń bẹ tó ṣe wípé wọ́n kàn máa ni èyàn é kà á nínú imla gbogbo èyàn náà ni wọ́n máa kà ma la àwọn nǹkan míì ń bẹ wọ́n ó kà á ṣùgbọ́n èyàn gbogbo àwọn nǹkan wa madhhabu sahibul kitab àáfàá ti ń nǹkan kí so kó o tó máa ka tíra yẹn o ti mọ mọ́tò àbí ẹni tó kọ tíra wọn ìyẹn túmọ̀ sí pé gbogbo ohun tí ọ máa sọ kò ní jáde kúrò nù mọ́tò àbí yẹn so tó o bá ti ń kà ó ti gbé e lórí ìpìlẹ̀ wọn o lè ka aláfa rẹ̀ o sì lè wà afa kọ́ ẹ lẹ́ẹ̀fì máa rí táwọn afa bá ń ka mi fún yẹn tọ́ ntí afa sọ ń bí alal mọ́tò àbí náà fi sọ ṣùgbọ́n wal qawlu ma tó o bá ń ka kódà tó lè lọ mọ ágíù kó fi máa fa wàhálà kódà mọ kánú tíra ni la kí ṣe gbọ́dọ̀ kánú tíra ó lè jẹ́ kí mọ́sáàbù ẹni tó kọ tíra yẹn lòún sọ yẹn kódà jẹ́ pé n tó lálàáfíà khilafa al madhhab sọtì yé bákan náà wasaqmu nusakhi wasaqmu nusukhi awi nasakhi wasaqmu anasakhi ayé ọ̀nà tí wọ́n fi kọ nǹkan yẹn bóyá ẹnìkan tó dà kọ tíra yẹn kọ kò dákọ dáadáa náà fi pè ní sakumu sakumu wọn náà mọ́nà mọ́rọ̀dù hmm? bákan náà wà rọ̀dá at anakli rọ̀dá at anakli bí máa na sakumu naskha idan kò nakli rọ̀dá at rọ̀dá a dídú ìjáda wa idmajul qari mawadi al maqati ẹni kankan gbà òun lè ibi tó ti yẹ kó dúró yọ jàn papọ̀ mọ́ra wọn ìtumọ̀ ọba dàrú ó yẹ kó fi kọ́má sí kò ní fi kọ́má sí ṣùgbọ́n ẹni tó bá jẹ́ àfáà ẹni rárá rárá kọ́má yẹ kọ́ wà ń bì so ti yé báyìí bẹ́ẹ̀ tí wọ́n tó ṣe ń kẹ́kọ̀ọ́ ò ní mọ̀ ọ jàn gbogbo ẹ̀ papọ̀ mọ́ báyìí. wà á xaltu mabadi itaalim bákan náà kó ṣe wípé tíra yẹn ó ti ní bó ṣe yẹ kí wọ́n kọ́ fẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa kẹ́kọ̀ọ́ wọ́n wà á dojú ẹ̀rù wọ́n kọ́ òṣùlóòbù alimọ̀tẹ́dì àti òṣùlóòbù ẹni tó ti ṣìkìlẹ̀ alimọ̀tẹ́fẹ̀ ẹ̀ filimustawa so gbogbo ẹ̀ ó lù papọ̀ gbogbo ẹ̀ ó dojúrú ma ẹnìyàn lọ́wọ́ wakọ̀dìsítàrọ̀ alimutaalim mintakalofiha gbogbo àwọn wa naam wàdíkìrù alfáàdì mustalahi alfáàzù mustalahi alayya fi tilka sina'a bákan náà ìmọ̀ dákọ àwọn terminologies mustalahu alayha àwọn in tí wọ́n máa ń pè àwọn nǹkan kan fi tilka sina'a nípa agbègbè ìmọ̀ tí ẹni tó kọ nǹkan yẹn ń sọ̀rọ̀ lé lórí so ti wà báyìí lóbi pé nínú ilmul faraid àwọn kankan bí o ti ní tí wọ́n ń pè abẹ́ẹ̀kọ́ nínú usul fiqi al-ilm al-wahm al-dhann gbogbo kan yẹn ti nítumọ̀ ṣùgbọ́n tó o bá mọ àwọn nǹkan yẹn tó o bá kàn ń kà ọ lọ máa gbé ìtumọ̀ al-ilmu tinú usul fiqi ọ lọ gbé fún ti lugha kí ni yẹn máa dàrú mọ́ ẹni yẹn lọ́wọ́ so ìdí nìyí tó fi jẹ́ wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí fahadihi kulluha mu'awwiqatun anil ilm àwọn eléyìí gbogbo bó ṣe rí yẹn ó lè kọ́ di ọmọ akẹ́kọ̀ọ́ téèyàn bá ń ka ọkà kàkàkàkà kò yọ understand nítan sọ <tsk> wọn ni owó tílé jù ọkọ àpáti wọn ni ìdá àwọn ọkọ ìstarọ al-muta'allim min takallufiha alábọrun gbogbo wàhálà yìí ọmọ akẹ́kọ̀ọ́ yóò mà sinmi inda qira'atihi ala al-mu'allim tó bá jẹ́ pé ọ̀dọ̀ àfáàní ti ń ké tira wọn ẹ̀rí lójú ẹ̀ gbogbo wàhálà tó fẹ́ mọ́ ẹ̀ fi ọjọ́ kan ṣe tí ọmọ ẹgbẹ́ ní sanari sẹ́gbẹ̀ẹ́ tó bá jókòó sọ́dọ̀ àfa láàrin bíi ọgbọ̀n ìṣẹ́jú láàrin ogún ìṣẹ́jú wọ́n ti ka gbogbo kìíní yẹn ó ti yé èyí tó sì máa fi dààmú yẹ kò ní dààmú. idha kana al-amru ala hadhihi sura wọ́n tọrọ bá rí bó ṣe rí yìí falqira'atu ala al-ulama kéèyàn ó máa ké láti lẹ́nu àfa kéèyàn ó kẹ́tí àkàn pé mo gba tíra yìí lọ́dọ̀ àfa ajídá bìmánà ànfàù ajídá bìmánà ànfàù ó máa ṣàǹfààní wà áfúdọ́lú ó sì lọ́lá ní kẹrọ àtìlẹyìn sáàlì ní nafsi dúkẹ́ èèyàn ọmọ dá kà fúnra ara rẹ̀ lọ wà ó wà má àrọ́dúnà bayana eléyìí ní kàtà gbèrò àti ṣàlàyé níbí so wọ́n kó ti ọ̀rọ̀ àfáwà ibn Batlan ni wọ́n kó ti bẹ̀yìn وقد ذكر قبل هذا الوجه خمسة وقد ذكر قبل هذا الوجه خمسة أوجه في بيان العلل وني عفا ṣáájú kan tó sọ eléyìí wọ́n ti ti sọ ọ̀nà bíi márùn mi fi bayan al-ilal láti ṣàlàyé àwọn ìdí allati min ajliha èyí tó ti pé látara àwọn ìdí yìí sara ta'allumu min afwa'i rijal afdala min at-ta'allumi min as-suhuf ìdí tó fi jẹ́ pé kéèyàn ó kéwú látòrí ẹnu látẹnu àwọn àfa ó lọ́lá ju kéèyàn ó kà máa sọ tí à di àfa yẹn faltanzor fi shar'i ihya ulumuddin wọn tó bá fẹ́ gbọ́ àgbọ́yé àlàyé ọ̀rọ̀ ẹlẹ́kùnrẹ́rẹ́ lọ ka shar'i wò tíra Imam gazali tó ń pè ní ihya ulumuddin àwọn àlàáìkò ẹ athalis ònìyẹn òun náà ni kéèyàn sọ tíra di tashayuhu al alikoto so wọ́n ti sọ àwọn awo ìwọ náà ó sì rí i pé àwọn kan mìíràn bẹ́ẹ̀ pé o ti ń dá a fúnra rẹ ti pẹ́ tó understand ẹ bẹ́ẹ̀ ń bọ̀ bá kan gbà lọ́dọ̀ àfa rí i ti get kí nìyẹn o tún fi ìyẹn tún fi mọ ìmí fún ọ tó dúpẹ́ fún ọ láwọn ọmọ ìmọ̀ ẹ jẹ́ kí kò kó fún yàn. bó tilẹ̀ jẹ́ wípé eléyìí kìí ṣe alàlẹ̀ ìtìlàkà àwọn nǹkan mìíràn náà téèyàn lè kà fún rẹ̀ tó yẹ pé téèyàn bá láwọn ìpìlẹ̀ tó yanjú dáadáa èèyàn kà èèyàn ó gbọ́ yé bẹ̀tẹ̀ àwọn nǹkan tó bá jẹ́ ọwọ́ àìsọ́ọ̀tọ̀lá àdìlà àwòsọ́ọ̀tọ̀lá àdìlà lórí ọ̀rọ̀ àlìftà ìdájọ́ lórí àwọn ahkam àwọn ìdájọ́ ẹ̀sìn kéèyàn ó ṣọ́ra dáadáa kéèyàn má wàá máa ẹ́ wàhálà taqulu ala Allahi so kéèyàn ó gbà ká ṣàlàyé fún yàn dáadáa àlàá ìkúrọ̀ àwọn nǹkan ma máa kọ́ dín ní tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin akhadul ilmi anil asabir òun náà ni kéèyàn ó máa kéwú máa gba ìmọ̀ lọ́dọ̀ ọmọ èké àáfàá rẹ ọmọ òun làáfàá rẹ ìdágbàlérò ìtumọ̀ méjì òun ló kó sínú. ó lè jẹ́ ọmọ eke lọ́jọ́ orí kò dáa tó tí ẹni tó bá jẹ́ àgbàlagbà tó lóye tó sì ní ìrírí tára rẹ̀ sì balẹ̀ tó bá wà ńlẹ̀ ó dáa kéèyàn lọ́mọ eke àgbàlagbà ju ọmọ eke tó yẹ kó lè máa kọ́ kí olùsìmọ̀ bọ̀ kọ́ sáré bọ́ọ̀lù bọ́ọ̀lù bẹ́ẹ̀ kọ́ máa gbá bọ́ọ̀lù kéwù sì ń bẹ lóòótọ́ o kéwù yẹn nìkan kọ́ ló fẹ́ kọ́ ló fẹ́ kọ́ àwọn àdáàbò àwọn ìwà àgbàlagbà ó tún kọ ìrírí níbi títí ń kọ lọ oríṣiríṣi àwọn ìrírí mi wà tí ó tún máa sọ tí ò sí yẹn nu tíra tí ò nàbí ni ó dáa kéèyàn ó máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹni tó ju lọ tó ní ìrírí ju lọ tó ju ti tó wájú tó ti tẹ́yìn èyí ó gé nìkan tó pọ̀ èyí ó tún kẹ́kọ̀ọ́ ìwà ṣùgbọ́n méèké gbogbo èèyàn náà lẹ̀jẹ̀ ọ̀dọ́ máa ṣe ilé ìta yẹn lóòótọ́ bó ṣe rí ọbẹ̀ <laughs> ọlọ́run ṣe rọrùn àwa ti yàn owó ṣeré náà láti sọ̀rọ̀ ṣùgbọ́n kò yí sí o sọ ẹ́ déyàn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀ ní kíní yìí ò ní níta àfẹ́ lóòótọ́ ìmọ̀ yẹn lè wà ṣùgbọ́n ìjọmọdéhùn ẹ̀jẹ̀ ọmọdéhùn ẹ̀ sì máa rí ìrírí tó yẹ kó máa tọ́ka sí fún yàn kò ní sí ìrírí kan kódà àwọn gan lè ní ìrírí jùlọ kódà ìlú mẹ́rin pa àbí bẹ́yìn náà làáfà wa ẹ̀ sì sùúrù náà nígbà táwọn sì sọ fún mi tẹ̀ ń mórí bọ́rọ̀ tẹ̀ ń bọ́nu ilé tẹ̀ ń lọ fàbẹ́ẹ̀tì àbí bẹ́yìn náà lè kọ́ ẹ̀ sì sùúrù ní àwa tí àjọmọ́ kéwù gan-an ẹ̀rí àwọn àtàwọn salbiyat tó wà ń bẹ̀ nìyẹn ọ̀nà kejì àwọn àfáà ní pé ó lè má túmọ̀ sọ mẹ́kẹ́ ọmọ mi ẹlòmíì lè jọ mẹ́kẹ́ tọ́lọ́hún ó sì gbé òye àgbàlagbà fún yóò gbé ìwà àgbàlagbà fún yóò gbé làákàyà àgbàlagbà fún so àwọn àfáà mi sọ pé náà kì í ṣe ọmọ èké pẹ̀lú ojú orí náà gbà lérò àlẹ́ àsọ́gẹ́rò fìlẹ̀ ẹ̀lmì àwọn tó ṣe wípé ìmọ̀ ń gan ọ̀yanjú ẹni tó yẹ kó yẹ ká máa kọ́ńkí tó náà ti lọ dá alkọ̀ọ́lẹ̀ àsọgìrù làwọn afáàpò náà tòtí ẹni tó yẹ pé yín tó ọmọ gbà lọ́dọ̀ rẹ̀ gan o ọkàn ò ní balẹ̀ lérí tó ń gbà lọ́dọ̀ rẹ̀ tẹ́ pé bí kẹ kó máa dojúrú ẹ wá mi náà máa lẹ náà ẹja máa sọ àwọn afáàmì ní ìtàn tó ṣe wípé kì í ṣùgbọ́n nínú ìmà ní tí ń pera rẹ̀ kò sí kí ni o kò tí ì jẹ́ bẹ́ẹ̀ aláyẹ̀ ha ẹ jẹ́ ká wò tí àwọn afáà sọ bẹ́ẹ̀ wọn làkọ̀dé fashati dhahiratu akhdil ilmi an sigari al-asnan bayna tulabil ilmi fi hadha zaman làkọ̀dé fashati bí mana làkọ̀dé tasharot ó ti gbalé gboko sọ hmm, ma pé ó ti fọ́nká nìwọ́sọ̀ kò ní ìdíkọ́ sọ pé ń bẹ̀rẹ̀ so n tó gbalẹ̀ gboko that is o ti fọ́n kaná nìyẹn so di ọ máa kí ó sì máa kọ Yorùbá nínú ẹ̀ náà torí pé nínú àdáwò tá a ní tó sì ń pa wá lára ń sìn òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn duat wọn ò gbọ́ Yorùbá dáadáa láti fi ṣàlàyé ọ̀rọ̀ fáwọn èèyàn ẹlòmíì pẹ́ńlẹ̀ lárúbáwá ibẹ̀ ló ti ka ìdádì ibẹ̀ ló ti ka thanawi ibẹ̀ ló ti ti first degree second degree PhD ọwọ́ adé wọn ni ó ṣe wá sí àbò gbé halkọ kalẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́lá bá lẹ́ gbádùn ẹ̀ ṣùgbọ́n àwọn tí ò bá gbọ́lá àwọn tó sì bẹ̀rẹ̀ bá sọ̀rọ̀ kì í ṣe lárúbáwá ni wọ́n pẹ̀tọ́ àwọn bàbá wa àwọn tí afa kí ni wọ́n ń pè àwọn àlàyé náà albayanat kí ni wọ́n ń pè pé àwọn àlàyé àwọn àlàyé dáa bẹ́ẹ̀ sàlàyé nípa al-fiqh al-muqaran so àwọn masáìl kan tó yẹ masáìl àdídá tọ́lẹ̀ yẹ pé o bùkátà ká ṣe àwọn bàyá wa ká ṣe stembatat kò ní yé àwọn yóò gbà gbogbo ní àfààní kò ní yé ṣùgbọ́n bó ti wulẹ̀ kó rí àwọn kèfèrí gan wọn a máa lọ kọ́ èdè àwọn èèyàn kan torí pé wọ́n fẹ́ preach Christianity torí kò sí tó burú wọ́n á yẹ pé Yorùbá náà kúkú ní ọ́ aslam nígbà wọ́n bá ti dé náà ti tẹ gbìyànjú kó tún yóò bá rẹ̀ ṣe kó o lè láǹfààní àti lè bá àwọn èèyàn tí àwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ torí gbígbà mí ń bẹ níbi àgbékalẹ̀ ọ̀rọ̀ ọlọ́run máa ní kó rò yá wa inna min al-bayani ya, ìyẹn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àleu sábà máa ní máa rí àwọn àfa ọláwà ní kankan wọ́n máa ní àgbékalẹ̀ ọ̀rọ̀ yìí kódà kò ní pa kódà kò ní ti ń sọ bí ó ṣe gbé yóò ti kó ogun yín lọ tán kódà ọ̀pọ̀lọpọ̀ ọgbà mí bẹ tí múná kọ́ṣà bá ń ṣẹlẹ̀ láàrin àáfàá kan ná kọ́ṣà lórí pé ṣé a lè jẹ oúnjẹ ilé olóko àbá a lè jẹ oúnjẹ ilé olóko òdodo ń bẹ pẹ̀lú àáfàá súnà ṣùgbọ́n àáfàá bíbí àyẹn ẹnu ẹ̀ dùn débi pé tí ìbá ṣe pé èèyàn bá mọ̀ wípé ọ̀rọ̀ tí ń sọ wọlé àwọn àwam wọ́n mọ̀ rògbò ní pọ́ìntì níbi àgbékalẹ̀ bí ṣe ń gbọ́rọ̀ kalẹ̀ so kò sẹ́ni tó bùkátà ságbèkalẹ̀ ọ̀rọ̀ tó tó àwọn sunna tó ti wá báyìí tó tó ẹni tó fẹ́ ṣe dáwà èèyàn gbúdọ̀ mú yẹn náà mà wọn ló já tẹpẹlẹ mọ́ yẹn náà fún yín ó lágbèkalẹ̀ ìgbà mi ń bẹ aya hadith kan tó mú wa tó ń ṣàlàyé ẹlòmíì ti kóòtù hadith bíi mẹ́fà ọ̀rọ̀ rẹ̀ ó ti yá wọn yẹn ṣùgbọ́n ẹyọ kan tó mú wa tó ń ṣàlàyé àwọn ó ti yá wọn àwọn ti gbọ́ yìí eléyìí nínú àwọn khasaisu ikhtisaso àyàn khasaisu nàbí sallallahu alayhi wa sallam nínú àwọn nǹkan tó lọ́n fi kí ànàbí sallallahu alayhi wa sallam lẹ tó lọ́n sì máa fi kí àwọn ànàbí ọlọ́run nínú tó lọ́n fún ànàbí Dawud ọlọ́run fún kí ni o faslul khitab ká mọ̀ ọ̀rọ̀ gbé kalẹ̀ kò lè yá wọn yẹn ànàbí Musa kan ń bẹ lọ́n pé rẹ̀ ọlọ́run ọba wahlul uqdatan min lisani yafqahu qawli kì í ọkùdàtà mìlísà ọrọ mi èyí yáwọn èèyàn ọlọ́run yé káwọn gbọm ihe tọ gbọ́ mi yé tòdí ìyẹn ya fi jẹ́ pé ya gbọ́dọ̀ máa mú yẹn náà mà ẹni èdè téèyàn bá rí pé òun bùkátà si àti máa sọ kéèyàn ó ní orí sọ fún lọ o ba sọ. Come when I want, uh, uh, when, when, when, uh, when I, I will saw, I will saw him tomorrow. <laughs> tó bá ti mọ̀ pé kọ̀dọ̀gba fìyẹn lẹ̀ mójútó Yorùbá rẹ̀ dáadáa yanjú kó èèyàn àbí gbogbo èdè tó bá sì bùkátà bá rí pé ọmọ ní bùkátà sí ní ìjà àdà sí dé fáwọn èèyàn ọmọ ògbà ṣé èdè yẹn gan lọlọ kọ́ ni ní ìjà àdà tó pé irin iṣẹ́ ló jẹ́ fún ọ láti lè ṣe kí ni o láti ṣàlàyé ara rẹ pẹ̀lú tí ń bẹ nú màálùmọ́ ti ń bẹ nú èdè láfi gbé jáde àìmọye tí màálùmọ́ ti ń bẹ nú ẹ̀ ṣùgbọ́n ó kú bó ṣe fẹ́ ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn so ẹ má jẹ́ àfojú kékeré wo nǹkan yẹn torí pé gbogbo nǹkan yẹn ó parẹ́ mọ́ ọ lánìsín ìwọ ọlọ́mọ pọ̀ ọmọ nǹkan yẹn àbí tó bá ń kọ́ sílẹ̀ ṣùgbọ́n tó bá ti ń sọ kò ní í yé so làkọ̀dé fásitì rọ ìràtò àkàdélé ẹ̀m àn sì gàrẹ̀lẹ̀ àsìnàn ó ti gbalígbako sọ ìràtò àkàdélé ẹ̀m àṣà àṣà ìmọ̀ gba ìmọ̀ àn sì gàrẹ̀lẹ̀ àsìnàn zọ́hírọ̀ ń bẹ̀yẹ̀ kì í ṣe àádà ni o ṣùgbọ́n yorùbá tó súnmọ́ ni mo fi tún yẹ o zọ́hírọ̀ òun náà ní nǹkan tó ṣe wípé ní ìsìnkú zohiratul hasad ìṣesí àbí ìwà kìí ta so àwọn zohir zohira kan nìyẹn nínú àwọn zohir so ti wá báyìí zohiratu akhadhi al-ilm àṣà àbí ìṣesí ìmọ̀ àgbà ìmọ̀ ansigar al-asnan lọ́dọ̀ àwọn tán kiri lọ́jọ́ orí bayna tulabil ilmi fi hadha zaman láàrin àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ lásìkò tá a wáyé ìṣesí yẹn ó ti gbalẹ̀ gboko ẹni tí ń pèrè ẹ̀ lágbà àfa òun gan kò tí ì tọ́ máa kéwù. wàhálà ìzọ́ yọrọ̀ fìlàkì kọ́ wọ́n ní àṣà yìí nítòdodo ní ti pàpàpà dáwọ́n ọ̀dọ́ọ̀lù àìsàn kan ní tí ò lóògùn torí pé nǹkan tó lọ́jú pọ̀ náà ń pè wà mọ́rọ́dún mùsùlùmí àárẹ̀ tọ́jọ́ rẹ̀ ti pẹ́ tẹ́nìkan ò sì mọ ògùn ẹ̀ tán bá ní mọ́rọ́dún mùsùlùmí òun náà ni àárẹ̀ tó kú tọ̀ ó ti wà lára rẹ̀ tá a máa ẹ̀ ní túmọ̀ ẹ̀ díẹ̀ pèsè olóògùn olóògùn bẹ́ẹ̀tì wọ́n lè fún ọ ní tó máa lò tó fi máa mánéèjì ní mọ́rọ́dún mùsùlùmí yòóyìn kò tọ́ ẹ̀ lè bá ànumọ̀rọ̀ ọ̀dì yìí a máa kọjú ọmọ akẹ́kọ̀ọ́ níbi nǹkan tó gbà lérò bó o ṣe ló fẹ́ já àfáà yẹn tó bá jẹ́ pé lọ́dọ̀ sìgáàrò asinan alasọ́gìrì ló ti lọ ń gba ìmọ̀ yẹn ẹni tí ò ní experience tí ò lóye hmm? irú onítọ̀hún eléyìí ó kọ̀ kò ní dé kọ́wọ́ ọ̀yọ́ tẹ nǹkan tí ń wá wàyọ̀ awùjù bí i anìtọ̀rí kìsẹ̀lẹ̀ àlùmọ́sílẹ̀ ìlàlẹ̀ ẹ̀lẹ̀ yóò sì. Si, yóò di gbọ́kùngbọ̀kùn mọ́ lọ́wọ́ ojú ọ̀nà èyí tó lálàáfíà èyí tó lè mú dédì wíwá ìmà nítorí pé kaifa ma yakunu al-murabbi yakunu al-murabba ẹni tó rè ní bọ́bá ṣe rí bẹ́ẹ̀ náà làárí ẹni rè ní làájọ yorùbá yẹn. wa dhalika ntòfà ni wípé li anna akhadha al-ilmi an sigari al-asnan ìmọ̀ gba ìmọ̀ lọ́dọ̀ àwọn ọmọ kínkìnkín alẹ́dínà lam tarsakh qadamuhum fil ilmi àwọn tó ṣe wípé wọn ò tí ìrẹsẹ̀ walẹ̀ níbi ìmọ̀ gan wọn èdò débi pé wọn ò jókòó walam walam tashub lihahum fihi irùngbọ̀n wọn ò sì tí ì hehu ewu funfun ò tí ì jáde níbi yorùbá wọn tó pé láti gbàdá àti mọ̀ wọn ìdí ìmọ̀ náà náà wà tán fi ewu tí funfun fi ń jáde níbi yorùbá wọn jamu wò lihya lihahu ma ujud man huwa akbar minhum sinna tá a sì rí àwọn tó sì jù wọ́n lọ lọ́jọ́ orí nínú àfáà tí wọ́n ń bẹ ńlẹ̀ wà arsahu qadaman àwọn tẹ́sẹ̀ tí wọ́n ti rẹ́sẹ̀ walẹ̀ nínú ìmà tí gbogbo wọn yẹn ń bẹ ńlẹ̀ tíyàn wá ní àwọn ọmọ pín nísìn lèyàn lọ́mọ tẹ́tí àsìn wájú wọ́n ní eléyìí yóò dé ìfò àsáàsà àlùmọ̀tẹ́lì yóò jẹ́ kípìlẹ̀ ẹni tó ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yóò jẹ́ ọlẹ̀ nípìlẹ̀ wa yuhrimuhu al-istifadata min khibrati al kókó bẹ́ẹ̀ gan yóò jẹ́ ó pàdánù òye àti ìrírí tí ń bẹ fáwọn àgbààfà ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ lárúbáwá kàlàsẹ̀bílì mẹ́ta bírò sòdí àǹsí tẹ́ bá rí àwọn mashayikh tó bá ń ṣe halkọ duros ẹ̀rí wọn pé wọ́n ti dàgbà kọ́dà ẹlòmíín bẹ àga wíṣẹ́ àyẹn ló fi ti bàbá mi wá gẹ́gẹ́ bí Sheikh eh, Abubakar al Jabir ibn Abubakar al-Jazairi bàbá ti dàgbà débi pé wíṣẹ àbá ànàbí tí wọn bọ wíṣẹ ànàbí tí wọn bọ wọn ń sọ̀rọ̀ ọmọ kan wà ọmọ kan bẹ́ẹ̀ ara Pakistan bẹ́ẹ̀ ara Saudi ni mi ò mọ̀ wọn láwọn sọ pé hàdà kìlì hàdà kìlì wọn yà kó lu hàdà lẹsẹ sọhí hàdà lu mọrjọ mo yà kó lẹgbẹrẹ ní bàbá yẹn sọ lóní kẹdìbò ní pé kò rí bẹ́ẹ̀ pàdé sí wọn lálàáfíà kankan mo yà àdìgẹ kó lẹ́gbẹ̀ẹ́ mi ò ń sọ lẹ́nu ìwọ yìí ó tí ìjì bàbá yẹn sọ̀rọ̀ tí ń sọ délẹ ó ti ń sọ pé tí ń sọ yẹn pé kò rí bẹ́ẹ̀ gbogbo àlàǹkà minhajul muslim bàbá tó kọ́ nìyẹn mujarrad mo ti mọ minhajul muslim for years kí n tó ẹsẹ̀ wàá rí bàbá wọn rírí tí mo rí yẹn ìdùnnú ní jẹ́kọ́ ń jẹ́ fẹ́mi wọ́n wá ń sọ pé kíní mo yà àdìgẹ kó lẹ́gbẹ̀ẹ́ kó lẹ́gbẹ̀ẹ́ ẹ̀rẹ̀ àwọn ọba yẹn wọ́n parí bẹ́ẹ̀ ẹ̀ ti rí àmì ogbó lára wọn tán bá wá ń sọ̀rọ̀ yàtọ̀ sí ní tí wọ́n ń kà nínú tíra yẹn gan ẹ̀ tún mọ gain experience tán bá sọ nǹkan kan wọn ni wà kò jẹ́ ẹlẹ́sọ àṣekì kádàkádà kì í ṣe pé àwọn kàtí ara àwọn jókòó pẹ̀lú ẹ̀ báyìí sẹ́wọ̀n pọ̀rọ̀ yẹn èèyàn farabalẹ̀ gbádùn ọ̀rọ̀ dáadáa tó nínú àwọn àǹfààní tí ń bẹ níbi kéèyàn opportunity àti ìyẹn nìkan kọ́ yàtọ̀ sí ìrírí tí wọ́n tí yóò tún kọ́ waqtisabi akhlaqihim allati qawwamaha al-ilm wa zaman èyí ó tún jèrè èyí ó tún kọ́ àwọn nínú àwọn ìwà wọn àwọn ìwà tó ṣe pé ìmọ̀ àtọjọ́ orí zaman ọjọ́ pípẹ́ ó ti tún àwọn ìwà wọn yẹn ṣe gbogbo ní téèyàn máa ń fọ̀ lọ́ọ́ ṣe ìyẹn ti kúrò nínú ṣe sí tiwọn kí wọn ó sin lọ kán kàtírà kankan yẹn lẹ́kọ̀ọ́ tí èèyàn mọ ìlà ara wọn nìyẹn ẹrù ọmọ akẹ́kọ̀ọ́ mi tó ọmọ akẹ́kọ̀ọ́ mi bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọmọ kékeré as nature ọ̀dọ́ ó lè máa sọ̀rọ̀ jáujáujáujá ẹrù tẹni dọdọ yẹn náà bá ti dàgbà ẹni kò náà ò ní sọ̀rọ̀ báyẹn mọ́ jágbà yóò ti tún máa kọ wá máa ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé jáàjì alukólókè ẹ wàlá adabi tó ti wà lára kó wá yóò ti máa tún ṣe àgbà máa gba ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kọ̀ọ̀kan lẹ̀ so ìrírí àgbà ọjọ́ orí yóò bá ní ó ní ntàgbà rí tójú rẹ̀ fi jánú ó ti ní nítorí so gbogbo àwọn nǹkan yẹn náà lè yóò gé ìlàgẹ́rì dálẹ́kàmínà tààlélàtì àti àwọn nǹkan míì nínú àwọn tìtorí alẹ́tì yóò yóò hà bíhá yóò hì bíhá atharu ibn Mas'ud haythu yaqul èyí tí atharu ibn mas'ud tó ń mú wá fún wa yuhi biha atharu ibn mas'ud èyí tí atharu ọmọ mas'ud tó ń fi sọwọ́ sí wa haythu yaqul nígbàtí ibn mas'ud sọ pé wala yazalu nasu bi khair àwọn ọmọ nìyàn wọn ò ní yé máa bẹ lórí dáadáa ma akhadhu al-ilma an akabirihim lókùrú ògbà tó bá yẹ pé ọ̀dọ̀ àwọn àgbà àfáà ni wọ́n ti ń kéwò Ibn Mas'ud ló sọ bẹ́ẹ̀ wàhán umana ihim tó sì jẹ́ pé ìmọ̀ wọn wọ́n ń gbà lọ́dọ̀ àwọn tó ṣe é fọkànbalẹ̀ sí kì í ṣe ẹni tó ṣe pé ní ti ń sọ ọ yàtọ̀ sí ní ti ń wù níwà wà ulama ihim tó sì jẹ́ pé àwọn tó nímọ̀ nù wọn ni wọ́n ń an sugharihim wa shirarihim halaku tó bá ti di wípé ìmọ̀ ibi tó kù táwọn èèyàn ti ń gba ìmọ̀ òun náà làdọ̀ àwọn pín nísìn àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń momi ìmọ̀ tán ṣẹ̀ṣẹ̀ ń tọ́ wọ́n ń fi ìyẹ́ tọ́ omi ìmọ̀ sí wọn lẹ́nu wọn ò tí ì mú gan wọ́n sì ti sáré bọ́ táwọn sọ pé àwọn ni àgbààfà gẹ́gẹ́ bí ẹnìkan tí wọ́n bi léèrè pé tó ní nígbà wàá sọ fún wa pé ní gbogbo ilẹ̀ Yorùbá kò sí àáfà kankan tó wà lórí mọ́ni àjọ alùsùn náà wà ní jàmáà lórí ojú náà mọ́nà sàlàfíà tọ̀ bó wà ní báyìí gbogbo àwọn èèyàn táwa mọ̀ nǹkan kan náà ah, kò sí pé n tó ń lè sọ òun ríra òun lẹ́yìn òun òun mọ̀ tó ń dé ṣùgbọ́n òun mọ̀ gbogbo àwọn tó kù mọ̀ <laughs> gbogbo ilẹ̀ Yorùbá ah, ṣé wọn kọ́ ọ̀rọ̀ nǹkan lásán eh, yìí sọ̀rọ̀ pé ọkùnrin èèyàn ò mọ̀ rẹ́rìn kódà bàbá tí ò mọ̀ kéwu rárá bàbá tí ò kéwu rí yóò ní sọ ah, tọ́jà gbàlagbà Allah akbar Allah akbar ẹ sì sọ pé àfàlẹ́ nìyí xibra ó ti jẹ́ kọ́ mọ́ ẹnu gba subhanallah àfọwọ́ yẹ kó sọ báyìí tó wàá kàdà so lẹ́ẹ̀fì lè mọ̀ wípé tọ́ba ti di wípé ọ̀rọ̀ ti dà bẹ́ẹ̀ wàṣọ̀rọ̀rìhìn àtàwọn tó yẹ pé àwọn ẹni bú nù yín tẹ́yìn náà mọ̀ pé èèyàn bú ni ọ̀dọ̀ ẹ̀ náà lẹ́yìn tí lọ́n kẹ́kọ̀ọ́ hálẹ̀ kú Ibn Mas'ud lọ́gbọ̀ yìí pa ọba ògbóyin ẹ mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn sàbáàbù mi ọmọ mi ń bẹ tẹ́ pọ́ mo ní tẹ̀rẹ̀bà ni gbàdó tó lóun ti lọ kí nísìn ó ti di kó máa rí gbogbo àwọn àgbàlagbà fún máa sọ̀rọ̀ burúkú máa sọ̀rọ̀ tí ò dáa ó lè ní gbogbo wọn wọ náà ó lè ní gbogbo wọn ṣe kíni ẹ ẹni tó ti lọ yẹn o wá gbókun o àwọn èèyàn asọ́gìrì náà gbogbo wọn yẹn náà lọ́dà asọ́gìrì náà wà wọ́n bá jẹ́ kébi láwọn èèyàn ti ń gba ìmọ̀ ní hálẹ̀kù èyí tí ń ṣẹlẹ̀ ń sìn nìyẹn gbogbo fìtínà jàbàtà àwọn onígbà àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ gan òní kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn masáìlì mi tẹ́lẹ̀mí o wọ́n béèrè tí wọ́n máa rò pé bákàlà fún o dáhùn ẹ̀ ìyẹn máa ń ṣẹlẹ̀ ní شيء يقول إن شاء الله والله أعلم سؤالنا آخر ونعم ẹnì kan wá ń sàlàyé fún pé àwọn ìwọ wallahu alam wallahu alam sọ́ọ́lá àkà ẹnì kan á sọ pé ṣé àbá ti sọ pé wallahu alam lẹ́ẹ̀mejì àbẹ́ mẹ́ta ó dẹ́gbẹ́ kò yí wọn ẹ̀ka ni wọ́n sọ wallahu alam wọ́n yẹ pé wallahu alam wallahu alam wallahu alam sọ́ọ́lá àkà ni wọ́n máa wọn ò fẹ́ sọ̀rọ̀ lórí nǹkan yẹn torí pé ó lè bí fìtínà kan ni pé question tán ṣe wàhálà alam wàhálà alam lẹ́ẹ̀mẹ́ta yẹn àwọn ti bí wọ́n nílé wọ́n ti dáwọn ẹ̀fà wọn so àwọn tó jẹ́ tùláàbù direct student wọn tá a jọ jókòó bẹ́ẹ̀ àwọn náà wọ́n ń ṣe ìtumọ̀ ẹ̀gbẹ́ tán bá ti sọ bẹ́ẹ̀ méjì abẹ́ẹ̀ mẹ́ta bá wọn wọ́n mọ̀ á ṣùgbọ́n wọ́n ń wulẹ̀ ó ní màá rí pé bá ṣe wọ́n sàn wò báyìí wọ́n wallahu alam wallahu alam wallahu sọ́ọ̀lù àkà sọ́ọ̀lù àkà kì í ṣe tó jo kìí ṣe tó jó ṣùgbọ́n sádàn lè dẹ̀rẹ̀ àtẹ̀lẹ́fìtìnà ṣùgbọ́n ma kékeré kẹ́rẹ́ àwọn ọkọ̀ kílẹ̀ oṣù láìla inú jẹ́ bẹ́ẹ̀ bàbá tán síbi àtán náà nù la kíbúrọ̀ àwọn àgbàlagbà èèyàn ò rí téèyàn bá ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀dọ́jà àgbàlagbà abẹ́ni tó ní òye tó sì ní ìrírí tí bá ń sọ̀rọ̀ ẹ̀yin náà máa ibo mọ́tàsí mi ìdẹ́lẹ̀ mi ò sì wá àti tí wọ́n yọ̀ọ́gí sí ẹlòmí ò sì tù débẹ̀ ìyìn tó sọ náà lẹ́nu yẹn ló sọ wọ́n dẹ̀ tún máa sàdọ́ àpá ah, ibẹ̀ nìkan lélẹ̀ yìí ọlọ́wọ́ fún ọdá alùbáríkà ọlọ́wọ́ ẹ̀yìn sí eh, bí òun náà ló sọ fún wa ní ìsìn tó yíwa ẹ̀ so ìyàtọ̀ wà so olóòrùn jẹ́ pé èèyàn ó ṣẹ̀ṣà níbo lèèyàn ṣe fẹ́ gba ìmọ̀ kí mọ̀ yẹn lè wúlò kì í ṣe púpọ̀ ṣùgbọ́n wọn bẹ ètò ọba mọ̀ yẹn bó ló ṣe fẹ́ wúlò fún wọ gangan àti fáwọn èèyàn tọ́lọ́hún subhanahu wa ta'ala tọ́lọ́hún tó kó ọtí tàbí tó kó tí ọ وثبت الحديث عن أبي أمية الجمحي أن رسول الله صلى الله عليه وسلم قال إن من أشراط الساعة أن يلتمس العلم عند الأصابع kódà anabi sallallahu alayhi wa sallam anabi sọ pé nínú àmì òpin ayé òun náà ní ká máa wá ìmà yòlùtàmásá ayé yòlùtàwà yòlùtàwà Kama máa wá ìmọ̀ ìndẹ̀lẹ̀ àsọ̀gẹ́rì lọ́dọ̀ àwọn pínínsín pínínsín lọ́jọ́ orí àti pínínsín nínú kíni ọ̀ nínú ọmọ inshallah ta'ala naqifu huna a máa tẹ̀síwájú àwọn afá ṣàlàyé àwọn wòlá gbàlérò pẹ̀lú wàlá àsọ̀gẹ́rì kìláfù wàlá àwọn afá sọ púpọ̀ lédè sọmúrì ìwú tí wọ́n sọ náà ni pé kì í ṣe pé lọ́jọ́ orí nìkan ó lè jẹ́ lọ́jọ́ orí bó ṣe lè jẹ́ nínú wọn torí parí nínú àwọn sọ̀hábà tó wọ́n kéré lọ́jọ́ orí táwọn àgbààgbà ṣe lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn tó ti wà báyìí so wọ́n ṣàlàyé àlàyé yẹn wọ́n ṣe níwájú وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم جزاكم الله خير نعم مما قد استفدنا من قبل